iṣẹ́ yìí àwa náà là á jèrè o. nígbà tí èrè kò yìí bá dé wọn ò ní tèmi àti ẹ ṣàwátì. ẹ kìlẹ̀ sí wàhálà o ọwọ́ tó ṣẹ́gun sí i ní òpadà wàá jèrè o àwa tá a bẹ̀rẹ̀ oko yìí àwa lápadà wàá kórè oko náà. abẹ́kẹ́ kò sì bá ń bá àrọ rẹ̀ sọ̀rọ̀ mo nífẹ̀ẹ́ rẹ̀ mo fẹ́ fẹ́ sílé ni kí n sì pé tẹnu mo fẹ́ fẹ́ ni mo nífẹ̀ẹ́ rẹ̀ gidi gan mo sì ti fi ń yangàn láàrin irú ayé o tí mo ti ń sọ fún gbogbo ara bẹ pé bí n bẹ lè fẹ́ o ìnìníyàwó lájẹ tí n fi jáde kó láyé yìí. lánìí mú hmm? sùúrù lọ́ọ̀nì o mo ti bá a sọ títí títí tí hmm, hmm, nìkan òru sùúrù lọ ṣe. Ah, sùúrù bíi ti bò ẹ látọjọ́ yìí sùúrù sùúrù sùúrù náà ló ń sọ ẹ nígbà mo fẹ́ ní sùúrù dà ẹ Àbẹ̀kẹ́ o sì dákun torí Ọlọ́run kó o ṣe tèmi mo nífẹ̀ẹ́ rẹ mi mo ti sọ fún ìyá mi mo ti sọ fún bàbá mi kódà wọ́n ti ń ṣètò oṣù tí wọ́n gbé wálé tí wọ́n àfi dáná. nani hmm? n sọ pé n lè fẹ́ o ṣùgbọ́n ó ní ọ̀pọ̀lọpọ̀ sùúrù. sùúrù ah, ìyẹn ìṣe ìṣòro tó bá ti sọ pé o ti gbọ́ o sì ti gbà àti ní sùúrù ìyún kékeré ni láti sin lọ báyìí mo ti momi sùúrù mo ti jóúnjẹ sùúrù mo ti wàṣọ sùúrù. mo á ṣe ká ṣe kọ́mọ́kọ́mọ́ kí gbogbo ẹ̀ kó tètè jọra wọn torí èmi ní ibi tí wọ́n lọ rẹ̀lẹ̀. bọ́ọ̀ bá ti mọ fi ṣẹ́kú jẹ́. wo tó gbórí rẹ kò wò kẹ́ tó ti àgè ilé wò yìí náà àgè o. níbẹ̀ lọ́kàn ẹgbẹ́ rẹ wò kẹ́ tó ti àgè o torí tà ń yìn lọ àgè àti èyí tó wà lọ́kàn ṣé orí bí gbogbo rẹ̀ ṣe yọ̀bọ̀ tọmọ rẹ gbókù mọ̀ pé bá a bá gbé dọ́jà lọ́la owó tá a bá rí bẹ́ẹ̀ á fi kún tilẹ̀ á lè fi dáko oko tá a fẹ́ ṣe. sọ àmọ́ rẹ dà àmọ́ sọ lójú pé bówó ìbá ti délẹ̀ ó wájú tọpá lọ fi dá là dá kì í ṣe pé kó wá dé ìtọ́kọ ọmọ sọ fún mi pé ká tó sọ́dọ̀ yà àbí kékeré lọ mẹ́mu o. ẹmu náà ò ṣe máa mú ṣùgbẹ́lẹ̀ òkò wájú láì dá. sọ̀rọ̀ ẹ̀mú náà lọ́wọ́. ẹ̀mú fi dẹ́ lójú á fi dàpọ̀ wájú kóyá. láyé ẹ̀wù ó sì bóde ọjọ́ ti lọ. sọmọ tó ṣẹlẹ̀ ni pé sọ ibi tá à ń lọ òun kìí ṣeré o àmọ́ bí wọ́n bá yẹ fún mi ní owó mi ń bá wọn jà. ṣùgbọ́n kókó tí mi ò fẹ́ nù sùúrù ló ṣe kókó. ó dáná ọjà lọ. mọ̀lẹ́ hmm? ọ̀rọ̀ rẹ ti sú mi ò báyìí iye iṣẹ́ ò ṣe kí ló wá dé báyìí wàá kò jókòó sílé látàárọ̀ títí ṣúlẹ̀ àfi kó máa jẹun ṣá tó kọ sọ́ra tí ò ní kankan tó ń ṣe é nulẹ̀ kí ló dé. ọ̀tọ̀ dákun sọ fẹ́ sọ mí dàgò ni àbí sẹ́yìn tí òṣìṣẹ́ ò jẹun ni Ah, ah, kí ni wàá ni pé ọ̀sísẹ́ oh, ọ̀sísẹ́ ọ̀sísẹ́ ọ̀sísẹ́ ṣé wọ́n ni ọkọ̀ ọjọ́ obìnrin tí ń bọ́ tí ń bọ́ ọkọ rẹ̀ ni. tó ń tọrọ sẹ́ fún mi ń tọ́ ọ̀sán mi dàgò kí n ṣiṣẹ́ kú ń tọrọ sẹ́ o tó bá jẹ́ oúnjẹ mẹ́ta tó ń fún mi lójú ọ lójú lákùnrin ẹ̀kọ́ kún bẹ́ẹ̀ kókó ẹ̀ méjì tó bọ̀ wá lágbára ẹ̀ méjì wọn mọ̀ tiẹ̀ fún mi lóúnjẹ mọ́ mọ́ fún mi lóúnjẹ o. tó bá yá ń sìn wọn á nípa obìnrin tún ń ṣàgbèrè ẹ eh, ọ̀nà ọ̀dà tá à ní máa jáde tá à ní ṣàgbèrè ó ní ṣiṣẹ́ wàá kó jókòó sínú ilé ọ̀rọ̀ ẹ ti sú mi o ọ̀rọ̀ ẹ ti sú mi baálé mi o wọ́n ṣẹ̀ṣẹ̀ o wọ́n ṣẹ̀ṣẹ̀ baálé mi ọ̀rọ̀ ẹ ti sú mi o. ṣé ọfẹ́ ṣe àgbèrè ni kí n bọ̀ rẹ ní. àmọ́ ah, mo lè ṣe o. ń bọ̀ rẹ ní wa tó wá ní ohun tí ń kẹ́yìn àgbèrè àrùn oríṣiríṣi pọ̀ nbẹ o àrùn kò gbóògùn bẹ́ẹ̀ eh? ọlùwàgùn tó àgbèrè. ṣe ṣáàjẹ kébì mọjọ tọwọ bá bẹ̀rẹ̀ àgbèrè rẹ o kí n lè kú òlé fún ọ. ó lè jálẹ ní báyìí. ọ̀rọ̀ tí mo wá rí ọ fún ni pé ká bá àwọn ọdẹ kéékèèké sọ̀rọ̀ tó bá máa ṣèwádẹ ìwọ́de òru lórí ẹran àpájù àparò ẹtù nǹkan lóru ká mọ gbọ́dọ̀ máa lóru o à ní síta o. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni ó léwu ó tọ́ láti jẹ́ kí ó sí bàbá o ọ̀run ń bẹ lápò ìdá ń bẹ lákọ̀ bàbá ọfà kan ò ní dára ẹ̀ka. ó ṣe ìwọ kò ní dára. bàbá kó mọ̀ bá a ṣe nǹkan bàbá ẹ̀yin la wá rí iṣẹ́ kan ni wọ́n gbé fún wa tá a wò pé kò sí ẹni tó mojú iṣẹ́ náà bí ó ṣe ká dọ́dọ̀ yìí ọ̀tún ìlú ọ̀run tọ́ ó fẹ́ wúyè ìdí nù tá a ṣe ní ká wá bá wọ́n ní ká bá wọn wá ẹran tó tó odidi ìlú mẹ́ta jẹ. bẹ́ẹ̀ni. bẹ́ẹ̀ni yìí ń ta ṣe wò pé kò sẹ́ni tó lè ṣiṣẹ́ náà àfi ká dọ́dọ̀ yìí káwá báyìí. a sì mọ̀ pé ilé ṣe tí ó fi yẹ wá. wọ lọ́dọ̀ tí ọdẹ bíi mélòó ló ní. èmi ní ọdẹ mẹ́jọ tó dájú ní ìkáwọ́ mi. méje ń bẹ ní ìkáwọ́ mi tó dáńtọ́ mẹ́wàá tó dáńtọ́ níbẹ̀ lọ́dọ̀ tèmi. lọ́dẹ bẹ́ẹ̀ sí ìzọ́dẹ. àbí. ṣe ọ̀dẹ́ dé awo ọdẹ ọ̀rọ̀ kan mi ibi ẹ ti gbogbo ibi ẹ ti sọ̀kalẹ̀ padà nígbà ẹ bẹ̀rẹ̀ ọ̀rọ̀ ẹran àgbẹ̀ ọ̀sẹ̀ ẹran àgbẹ̀ ẹ fọ̀rọ̀ lọ mí awo. bàbá ẹ dàpọ̀ ẹ dúró náà irọ́ o ẹ má dàlúrú pọ̀ mọ́sápá o ọ̀tọ̀ ń tọ́lú ọ̀tọ̀ ń tọ́lú ọ̀tọ̀ ń tọ́lú tọ́lú. Ah, àbá mẹ́tẹ̀ẹ̀ta tá èmi ní mẹ́wàá eléyìí méje eléyìí ló mẹ́jọ bàbá para wa pọ̀. ó ti tọ́ ọba tó ń wájú. ó dá mi lójú pa pèrè bẹ́ẹ̀ lápẹ̀fọ̀n kò sẹ́yìn kúta nípa tán. ọdẹ ọdẹ ọdẹ ọdẹ àṣẹ àṣẹ àṣẹ. ẹ dákun àdúrà ní bá tábà ṣe tọ́ o tábà ń ta máa tọ́ tábà tọ́ dẹrọ nídìí ebi ẹ ti dúdú ní sọ̀kalẹ̀ ọ bá tẹ̀mí àti ẹ wọ́n padà wáyọ̀. ẹ ẹ gẹ́gẹ́ bí ọ̀tá ń bá lọ ẹ dákun ẹ wò. bàbá bá a ṣe ṣe tí ó yẹ wá ojú òní tí wá ojú òní tí wá lórí ẹ̀ gan la fi wá. ẹgbẹ́nu sọ́hún ẹsẹ̀ ni yín kọ́. ojú gbogbo tẹ́ ẹ ṣe lójú mi pẹ̀lú rẹ̀ kò yé mi olóde tẹ́ fi ṣe báwọn. bàbá kò sábà orúkọ tó ń bẹ̀rẹ̀ dàbí. ntọ́sẹ̀lẹ̀ gangan ni pé ṣé ẹ ṣe lẹ́yìn pé baálé mi ọdẹ ah, yìí. Ah, ah, ìyẹn ló funfun lẹ́nu yìí. orí ti yín náà ni. wọ́n lọ sí gbọ́n yẹn. èmi ni o. fúnra rẹ ọwọ́ ẹ ti rodó gan o. àríkẹ́ ọ̀sẹ̀ náà ọbẹ̀ yìí. baálé mi ẹ̀dá kan sí wọn. ìgbà mi ọ̀rẹ́ máa dàbí bíi ìdánlójú mi ni wọn ò ní fi ọwọ́ ro ọbẹ̀ hmm. ìyẹn ló mú yìí. Ah. Ah. àríkẹ́ hmm. kò sí kankan náà ọbẹ̀ ilé yìí. ẹyẹ wo àbójú ti ń lọ díẹ̀ ẹ dákun ẹ gbé sókè kẹtùn wò. mo ti wo kínní kò sí kankan bẹ́ẹ̀ ọwọ́ ah, gbádùn o. ṣé o rẹ̀ yín. àríkẹ́ ṣé kọ́dẹ́ máa jà sani. ẹ ti gbàgbé ni ẹran tẹ́ ẹ pa bọ̀ ló kú ọdẹ lánàá ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀. ọ̀rẹ́ ti wá yé mi ọ̀rẹ́ yé mi ṣé ká tiẹ̀ láadẹ gbọ́ ọwọ́ ọ̀dẹ kọ́ yẹ kó ra sínú ọbẹ̀. owó tẹ múlẹ̀ pọ̀. nǹkan dẹ́ máa jà sàn. <laughs> ẹ gbórin àwọn ẹgbẹ́ yín ni ọdẹ tó règbẹ́ o tí ò mẹ́ràn ọbọ yóò jọ̀rún lápá àǹṣágà ọbẹ̀. Hmm. kò sówó ńlẹ̀ kọ́ dẹ́jà sàn kò sí ìyọnu wọn ní òkèlè àkọ́bí ògbọ́dọ̀ rárí ọbẹ̀ èmi ò ní dójú tó gùn máa jẹ́ kó kele lé màá ràn lọ́wọ́. ọ̀ya wàá gbóúnjẹ. gbóúnjẹ káká yóò sì mọ́lẹ̀ olómìnira fẹ́ jẹ̀wẹ̀ oògùn má fi ẹ̀jẹ̀ wá wẹ̀ o bí a ṣe ń ṣe lọ́dọ̀ lórí àwọ̀dẹ ìlú yìí o mọ́jà sí pọ́ntà o A àní sílẹ̀ yín o àbá àṣẹdọwọ yín. ògùn gbọ́ ògùn gbọ́ gbogbo tó ń wúyẹ wọ́rọ́ ní kókòdò tí rú mìnìmìnì jẹ́ bí ọgbẹ́ méje lògùn mi ògùn alára ní jajá ògùn onírè àmùjẹ ògùn malamala ní jẹkuru ògùn onígbàjámọ̀ irun orí ní jẹ ògùn ọ̀kọ̀yàyà wọn á jẹ gbìn ògùn gbẹ́nàgbẹ́nà ojú ebi ní mu ọ̀tọ̀lógún onírè àtẹ̀kútú tó bá jí pẹ́pẹ́pẹ́ ìrí ẹmu ní ìwúrọ̀. ọ̀tọ̀lógún ojú tí ò ní rèé omi gbẹ́rẹ́gbẹ́rẹ́ lòdù ní kó mú kọ́ ọmọ mú jẹ. ẹgbẹ́ muso muso fógun. muso àwọn pé ìrànwọ́ á ìṣọ̀dẹ ìrànwọ́ á ìṣọ̀dẹ o. ìṣọ̀dẹ wù mí o. ìrànwọ́ á ní ìṣọ̀dẹ. ìṣọ̀dẹ wù mí o. ìrànwọ́ á ìṣọ̀dẹ. kí ni wo ṣe wá ní mọ́ dẹ. ọwọ́ wo ṣe wá ní dẹ ah, ah, kí ló dé tọwọ́ wọ̀ ní dẹ ṣé yóò mọ̀ pé bàbá wọdẹ lánàá tá a tẹ̀lé wá gbé wọdẹ àgbà ọdẹ nínú ìlú yìí. Ah, ẹ mọ̀ jẹ́ ń tan yìí gbogbo ìgbà tá a bá ti tẹ̀lé bàbá wọdẹ lánàá wá gbé wọdẹ a kì í sanwó lásán lọlé. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni olóòtú. kìlẹ̀ tí a tún pa jù báyìí lọ. ọmọ jẹ́ ń parọ́ fún ọ á jẹ á jẹ yíyan á tún tà náà. á tún tà náà ah. ẹwọ ẹwọ ẹwọ kílẹ̀ gbọ́ ọ̀pá àbọ̀ ni mò ń gbọ́ yìí. ẹ ẹ gbọ́ ẹ gbọ́ ogun mu ogun mu ogun mu. lákàyè ọ̀sìn bọ̀lẹ̀ bó ṣe ń mu lórí lébèjẹ̀ níbo lè ràn ìwà wọ́ sí báyìí. ọmọ ah! pé kí kiri jọba wà yóò ti rẹ̀ ló kalẹ̀. Ah! ọ̀dẹ̀ bẹ́ẹ̀ ọ̀rẹ́ mi gold ìgbà lẹ́dà. ẹnì kan mọ mọ̀rọ̀ bọ́ọ̀lù nísìn ibi tó wá rọ́ sí gan-an ni ọ̀wá yé mi. àgbọ̀nrín ni ó jẹun. àgbọ̀nrín ni ó jẹun. torí bí mo ṣe rọ́ bọ́ọ̀lù bẹ́ẹ̀ lọ pariwo. mo rò fágbọ̀nrín ni. yóò ti gbó. a ó ti gbó. a dúpẹ́ lọ́wọ́ ògùn. ògùn nìkan kọ́ ẹjẹ́ a dúpẹ́ lọ́wọ́ bàbá wọ dé lánàá náà ah. tí ìbá sọ pẹ́lọpẹ́ rẹ̀ ọmọ yẹra tó ti pa lónìí ọmọ yìí tí mi ti pa ni. àjàwó ń bẹ́ ń bí ọ̀kẹ́rẹ́ ń bẹ́ ń bẹ́ ìdọ̀gùn gbẹ́yìn. Ah, ìwọ wo mo ti pa gala. Oh, kódà kódà ọ̀yà mẹ́ta mọ̀ pa. Ah, ẹ̀jẹ̀ rẹ ni. ó jọ pé ẹ̀jẹ̀ rẹ ni. ẹ̀jẹ̀ rẹ ni lóòótọ́ ọ̀nà báyìí ó bí ká sọ̀rọ̀ ah, ah. mo mọ̀ kébi kíbi tí ó bá wà báyìí. ìkẹrẹ ni ó wà hmm, bí ọba tí kú. ọdẹ níyì ọ̀rẹ́ mi hmm? bóò ni. Ah, ọwọ́dẹ ọwọ́dẹ ah, adúpẹ́ fẹlẹ́ dùn. o ṣeun ogun Elédùmarè adúpẹ́ bàbá tó ní bákan náà a tẹ̀ mọ́ pàdé. wàhálà a mọ̀ rírà. ọlọ́run ló ní kọ́wọ́ dẹ lónìí. abẹ́ẹ̀ yìí àti àti ẹ̀sọ̀gbẹ́jì náà. àbí. adúpẹ́. gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ a ti pín tán báyìí. ẹ sì mọ̀ káwọn bàbá ti relé à tí wọ́n relé fún wọn eléyìí là bàbá wa ọdẹ lànà eléyìí bàbá wa ọdẹ jì mí èyí tó kù ó dọwọ́. padà mẹ́ni méjì mẹ́ta mẹ́rin mélòó gbogbo wa náà. bébí àtàwọn hàn yóò di mẹ́jọ lọ. mẹ́jọ àbí ẹ kò burú ah, ah, èèyàn méjì ẹyọ kan èèyàn méjì ẹyọ kan lọ́ba tán àbí. láyé. bàbá rẹ lọ́jọ́ ọmọ làárẹ wúrí. ìfọ ọwọ́dọ̀ ti tẹ́lẹ̀ ọlọ́pàá mi. ẹ̀rọ ti gbéra rẹ̀. ẹ̀rọ ti gbéra rẹ̀. mo gbé tán ni. Ah, mo gbé e wò bíbọ̀ ń bẹ ẹnu ilé àmọ́ eléyìí mo fẹ́ kẹ́ ẹ jà sán mo fi gbé e wá. jọ lójú o kí a máa fi panu ó yẹ yaba lè mu. Hmm. èmi ò lè máa àwọn jẹun lásán ọdẹ gbọ́dọ̀ fẹ́ràn ṣe pé ní nǹkan báwa fẹ́ràn mẹ́mú àti fẹ́ràn jòkèlè. bẹ́ẹ̀ o baálé mi o irú báyìí làá mọ̀ rí o. Eh mọ̀ pé màmá ah, ẹ jọ bàbá fún ọ n bá ń bọ̀ láti ọ̀nà òkú ọdẹ ń jẹta n bá yọra mọ́ ọdẹ ó kí n dáadáa mo dá lóhùn ó bá ní ìyá àwọn olóhùn fẹ́ lémi lọ́ọ̀dì àwọn o. omi ló dé. Ah, ẹ wọ́n bọ̀ èmi náà sọ bẹ́ẹ̀ ìgbà mo wá ń bọ̀ láti òkú n bá gba ọ̀dọ̀ ìyá ẹ̀ lọ ah, ọdẹ mo ní ọmọ ẹ ló lóun ọmọ ẹ ló lẹ wò ń ó ní láàmì rẹ wà wọn ń dà ń lọmọ ní à ẹ má farò ìlọmú o ayé abẹ gbọ́dọ̀ gbọ́ ọ bá gbọ́ wàhálà ọsẹlẹ lẹẹdẹ. ìlàrẹ rẹ wà ẹ n ti ń wù mí lára rẹ nù èmi lọ wá fún lẹ́sì o. mo ní aya mi burú ni ọ bá gbọ́ wàhálà ọsẹlẹ lẹẹdẹ. báyìí mi náà sì fẹ́ béèrè nǹkan kan gbẹ̀sán Mm, eh, igbó kan náà kọ lẹ́yìn àti ọdẹ lánàá jọdẹ. Ah, eh, eh, kòsíkà tó ṣẹlẹ̀ àjọdẹ gbọ́dọ̀ ni ṣùgbọ́n ilé ìta mú wálé àwọn ọdẹ ìwọ́dẹ ìlú yìí lápárapọ̀ tá a dẹ́gbé ilé ó jẹ́ ìlú àjọdẹ bẹ́ẹ̀ ni. Mm. abájọ náà mm-hmm. tẹ́ẹ̀ fi lè gbèrú ilé ìwálé ah, èyí tó bẹ̀ ń lé ọdẹ lánàá yóò tó nǹkan o. wọ́n ń dàbí ìrègbè ẹ̀rọ ìwà rún ẹran tí ń bẹ nílé ọdẹ lánàá erin ni ìyẹ̀fọ̀ baálé mi ẹ jẹun tí mo fi lè gbélé wálé. owó mú pa. àsámọ ni kì í sòwò yìí òun àtẹjọ ọ̀rọ̀ ọjọ́ rìn ni ìtọjẹ pé ọdẹ lánàá mo dẹ ti jù mí lọ àbí. ìwọ gbọngàn fún ara rẹ mọ̀ pé èmi ò jù mo máa ń ṣiṣẹ́ takuntakun mo dẹ̀ jẹ́ kó yíwọ pé tí o bá ti ṣiṣẹ́ dáadáa o ò ní jẹun gidi sori nǹkan tá a rà lọ́wọ́ bàbá ọdẹ lánàá. ká má pàrọ̀ ah, nǹkan kìsẹ́ kẹ́ sẹ́sẹ́ ra nǹkan kìsí bẹ́ẹ̀ ó kìsí bẹ́ẹ̀. má gbé dání jù ah, má gbé dání jù. bẹ́ẹ̀ni a ṣàyàn rẹ̀ dáadáa dáadáa a ṣàyàn rẹ̀ jáde ah, àjàdí àtàkùn nìyẹn. àjàdí. àgbẹ̀fẹ́ ni ìwé ẹjọ́ bọ̀ ìgbẹ́ ẹ ti ń bọ̀. ojú ojú ojú ojú ọ̀yà rẹ. bẹ́ẹ̀ ni. Ah, jẹ́wọ́ ìwé ah, ti arí ilé. yóò dáa fún o ọ̀dọ̀ bàbá ọdẹ lánàá láti rí ẹ̀hún bàbá ọdẹ lánàá ló tà fún wa o. jọ̀wọ́ má bínú o kí ni ìkẹwọ́ èló lè rà ogún ọ̀kẹ́ ló gbé dání. Ah, ó pọ̀ jù lógún ọ̀kẹ́ eléyìí ké ó gbà yín ni kí ni wọ́n bẹ̀rẹ̀ sí ẹnìyẹn kí ló pọ̀ ẹ̀hún òbí kò pọ̀ jù kò pọ̀ jù. ẹ ti rà á náà àmọ́ ní ti kúkúrú kí ni yóò pọ̀ lógún ọ̀kẹ́ o. <laughs> yóò dà fún ọ kárí ìwọ gidi ẹni bá mọ iye ọdẹ yóò mọ̀ pé kinní kò pọ̀ rárá ṣùgbọ́n ẹ̀sìn kinní kan torí mo mọ̀ pé bẹ́ẹ̀ ti ń lọ lé ẹ lọ rẹ ṣáàyàn rẹ bẹ́ẹ̀ ni tí màá wá jẹ́ ń bẹ̀ lálẹ́ jà. ẹ ń wo bí wo bí èmi fẹ́ ṣàlàyé nǹkan fún ọ jọ ṣé ìyan kòkòrò fẹ́ jẹ ní àbí yan ṣe. bábìlọ rẹ ohun kí tó bá ti di ọjọ́ rọ̀ ẹ̀ kàn sí mi ní àyìnbá. ṣùgbọ́n tí ó rí ìyẹn torí kẹ́dìrì òun lè máa kú lẹ̀. <laughs> orí rẹ̀ àdàrí kọ̀ àdàrí tó bá ti jẹ́ ọ̀rọ̀ olérò ọ̀gbẹ́ inú rẹ̀ mo dùn ṣùgbọ́n bẹ́ẹ̀ bá ti lè pẹ́ ẹ̀ ní bá kankan lẹ̀ mọ́. <laughs> ẹran ọ̀gbẹ́ èmi àti ẹran ọ̀gbẹ́ àfiṣe mi àwọn fiṣe mi ni. ẹ mọ pẹ ẹ mọ pẹ ah, ẹ mọ pẹ mo rí i pé oko ẹnu rẹ̀ yín náà ń lọ eh. bẹ́ẹ̀ bá ti ń bọ̀ láti oko ẹnu ẹ bá a dẹ́ àwọn ẹjẹ́ kí wàá ṣe bẹ́ẹ̀.

bàbá mo ní kàn béèrè ìjọ wo lè wà ní. ṣé o sí. mo fẹ́ wá rí yín ni. mo wà nílé àsìkò tó bá wọn láti wá rí mi. mo sì fẹ́ bẹ̀yìn iṣẹ́ kékeré kan. ṣé a wò. ẹran mo fẹ́ bẹ̀yìn. ẹran àgbẹ̀. bẹ́ẹ̀. ṣé wọ́n tẹnu kọ rẹ. dà kó rú tó bá tásìkò tó fẹ́ wá rí mi àní wà fún ọ láti yọjú sí. ẹ ṣe ń wo bọ́bá. mo hàn ga o ìlùkù rèé ó fi ladigun. àdìgún sunkún fìlà rẹ̀ náà rò èmi mo wá dé ń táyà mi wá nù lọ́rọ̀ pé n tẹ́mi fi pa òkété wálé yìí na ọ̀rẹ́ mi yóò ti pa erin ọ̀rọ̀ tí mẹ́nu àmọ́ síbẹ̀síbẹ̀ náà ṣe tó lélà náà ń dẹ lèmi náà ń dẹ tó bá èmi á ni ọ̀rọ̀ nìkan mí o ọ̀rọ̀ mi balẹ̀ báyìí kí lè ojú ó balẹ̀ màá rí mú àyà tèmi lọ́ọ̀dẹ̀ mi ń fi mí wọ́dẹ̀ mí pé ọwọ́ tèmi tó má pa òkété ọwọ́ kejì mi tọ́jọ́ dẹ ẹni tó mọ̀ jẹ́ báyìí kìsàn kékeré ó ti wá yé mi ó ti yé mi màá jẹ́ kó yáàrì kẹ́pẹ́ tí gàrí bàjẹ́ wá ń pa òkúta gan kò jẹ́ kó jẹ́ pàmò tẹnu aláàrú rẹ̀ gbọ́ kódà kí n kí n máa jẹ ẹran lásán kó má sọ ẹran kó má sí nǹkan kan bẹ́ẹ̀ sọ yẹ kó máa sọ fún mi pọ̀ rẹ tèmi pa ẹran ńlá mi pa kékeré àwa máa pè mí náà ìsìn òde lásán. àríkẹ́. wọ́n gbà yín ní àkókò tó pọ̀ jù kínní kan ni mò ń bọ́ láàrin ìlú mo ti mọ̀ pé bí n bá ti rí ìwọ tí n béèrè lọ́wọ́ rẹ gbogbo tó bá wà ń di dákun mo gbọ́ pọ́n ní ẹ fẹ́ tẹ̀lé ọ̀dẹ́wálé ṣọdẹ lọ ọkọ mi ẹ̀ṣẹ̀ wà balẹ̀ ẹ̀yà mi tún àlòkè bóyá sọ̀rọ̀ ẹ̀wọ̀n tó wà ṣé ó nílò ìtọ́sọ fún ẹ èsì ìròyìn ẹlẹ́jẹ̀ ìròyìn gidi wà a máa tẹ̀lé lọ oko ọdẹ àti ìdánmọdẹ. lámbébé kẹrin ọba jẹ hmm? ah, ah. kí ni wọn jẹ tẹ́lẹ̀ ìkú kẹ ìṣèlú kele ìṣọlọdẹ. ìyọ́nì kí èrì iná bẹ̀ yẹ wà rọwọ́. akọni ṣé ẹ kò lè yọ̀ǹda ọdẹ wálé fún àyẹ̀kọ́ máa lọ nugbó fún àyẹ̀ lẹ́ńfẹ́ àtẹ̀lé ẹ̀kẹjọ lọ kẹjọ ebi lè ọkọ yẹn lè ṣe ọ̀dẹ̀ lè lọ ní ọkọ yẹn lè ṣe ọ̀dẹ̀. ẹwẹ nu ṣé oníwájú ọ̀dà bìtà lamọ́ yìí mò ń sọ fún ẹ tó tó ń sọ̀rọ̀ bẹ́ẹ̀ wá ah, kọ́ńdà tàbá yìí sórí ọ̀lọ́ kàmáṣe wọ̀rọ̀ kàmáṣe wọ̀rọ̀ kàmáṣe wọ̀rọ̀ kílíkọ̀ tí kíkọ̀yìn lóòótọ́ iṣẹ́ àgbẹ̀ là ń ṣe ajẹ̀dá fẹ́ mú sọ̀dẹ̀ mọ́ ṣé ó tábìlẹ̀ sí ní ṣe eh, kòkò sínú ọbẹ̀ tí gbogbo rẹ̀ tó kún kí ló wá kàn tí bẹ̀. ọ̀nà kò tiẹ̀ wọjà ló jẹ́ kí babaláwo wá ẹ̀wá rẹ̀ kí tún máa kí tún máa dẹ́sà. ẹ eh, a máa fún wọn lẹ́nu ọba dé. làwọn wo lágbè fún wọn àwọn tẹ́ pé tàwọn fúnra bá lọ sínú gbọ́ta bá pẹ́ wọn. àwọn ọlọ́mọ tẹ́ wọn fún wọn. ẹ ẹ ẹ ní sùúrù ṣé tẹ̀ rí ìdẹ́mi fẹ́ ni kéèké mi wá bí yín ni pé béèyàn ó bá tiẹ̀ wá ṣiṣẹ́ ọdẹ á jẹ́ pé iṣẹ́ téèyàn mọ̀ ń pa ẹ̀ dáadáa kí lè mọ̀ ń pa iṣẹ́ ọdẹ. kí ló fẹ́ yín láàyè dájú pé àwọn afárafá wa wọ́n fẹ́ ṣèwádìí wa ni o. ẹ ọ ìṣàwọn lọ ọ̀rọ̀ wa wà <laughs> ọwọ́ ló wà lẹ́yìn. ẹ wo ẹ wo ẹ wo ẹ padà lọ́lẹ̀ la sọ fún ọ. <laughs> ṣé ń gbọ́ ṣé ń gbọ́ ń pa ajálàǹgèrè àjà níwọ̀n àrọ̀nìmọ̀jà ṣé mo pọ́n àwọn mẹ́ẹ̀ta fáwọn fáwọn la kọ́ mọ ní fojú àlà àwọn ọlọ́kà méjìlá fáwọn fáwọn níṣọ́ọ̀dẹ. ṣé ètò ẹ̀rọ àwọn eléyìí ọmọ pé ọdẹ ni wá. Hmm. ọdẹ o oh! ọdẹ o. Oh! ọ̀dẹ̀ ní mímọ̀ mọ̀ mi fúnra mi èmi ọ̀dẹ̀ bẹ́ẹ̀bẹ́ o. <laughs> ọ̀rẹ́ wa ọ̀rẹ́ wa wọ́n àfọyínlẹ́gbọ̀n tọ́gbà àrìnàkó tòkó ló wà ilémeleke. iye ìwé ọ̀rẹ́ wa sẹ́rí ọ̀rọ̀ yìí ti yé mi ọ̀rọ̀ yìí ti yé mi ìdá gbìyànjú àti sọ ni pé bí ò bá kani lọ́wọ́ kéèyàn tó mú ṣe ọ̀dẹ̀ ló ń jẹ́ méjì ó lè máa pàṣọ lé wa lórí ẹ máa ń pàṣọ. àwọn kẹ̀kẹ́ jẹ ẹran wojú wọ̀ wò èwú jàgbọ́ ni eléjọ ẹtù <laughs> wèrè méjì. ṣáàtì làbẹ̀ ti lọ ṣáàtì làbẹ̀ ti lọ. ẹni délé pé ayúkà yóò lè sọ pé ọpá sáré kú ni ekò lórí ìjú nù pọ́ wíjọ́ bá balẹ̀ nípa èyí tí òun lè ní ó dàṣẹ ẹni délé inú ọ̀gbìn kò tó ayébẹ̀ lè má dì sí ẹ̀ ń ṣì rè. ilé má dì sí pé fún àánú ẹ̀tẹ̀ ìsinmi ni tó dàbí tàlámọ́ yìí. wọ́n bá mọdé níyàn òun mọdé níyàn níwò yìí ọ̀la òun mọdé níyàn ṣé dá kéèyàn dá yan dé ni. ṣé o yan dé ni. má bí ṣé bá lọ kẹrẹ má jẹlé ẹdun ẹdun ṣé olú òwúrò yìí ṣe wà ní. kí ni sí ọ yóò sí ọ ọ tà rẹ ń o máa yìnbọn lójú wa náà. má bí ló ẹgbẹ́ mi ẹgbẹ́ òkè ẹ̀yin ọmọ adarí eléyìí ti kú ni ìsì kì í pa àròkù. olóòdè ẹran gálàrí abẹ́rẹ́ tú abọ́yá. ẹtú ẹtú ilé wa kì í ilé wa kì í. orí yìí ò pé ẹni tí àwọn ìjọ tún lójú yín ṣé àmọ̀ pé èèyàn rè é àwọ̀ àti dojú gbó a padà lé lóko o. máa pé ògún náà ni òwò léde ni ògún náà ni òwò léde ni ẹni rán ni lájò ní ń wò léde ni. ògún náà ni ń wò léde ni. ẹni rán ni lájò ní ń wò léde ni. ògún náà ni ń wò léde ni. ẹni rán ni lájò ní ń wò léde ni. ògún náà ni ń wò léde ni. ògún adájọ́. ògún adájọ́ bẹ́ẹ̀ni bá ṣèké o tó tún dà á lẹ̀ o. ògùn adájọ́ bẹ́ẹ̀ni bá ṣèké o tó tún dà á lẹ̀ o. ògùn adájọ́ ògùn wa dájọ́ ògùn wa dájọ́ bẹ́ẹ̀ni bá ṣe ké o tó o tún dalẹ̀ ògùn wa dájọ́ bẹ́ẹ̀ni bá ṣe ké o tó o tún dalẹ̀ ògùn wa bẹ́ẹ̀ bá ń gbọ́ kò pòkípòkí lóko ẹ̀gàn. ògúnlógún yá. ẹ bá ń gbà pòkípòkí lóko ẹ̀gàn. ògúnlógún yá. kárí ẹ̀yìn ọ̀lẹ́. ẹ ní síta ọ̀hún yóò dùn. ẹ ní tàtà ẹ ní kú síbẹ̀. èyí bẹ́ẹ̀ bá rẹ gbó ẹ̀ mọ̀ ẹran pa. ìwọ̀rọ̀wọ́rọ̀ lẹ́ran wọ́ tọ̀dẹ̀ ìwọ̀rọ̀wọ́rọ̀ lọ́dẹ̀ wọ́ tẹran ìgbà yín ò ní í ṣeré. ó lójú ọdẹ tí tá tí tọ́ ẹdùn ẹran tí a bá sì ta tá àtọ̀ ẹran dín ní ọ̀dà ni ó sì dùn. àwọn kan wà àwọn kan kan wà tó sèmi sí ó sì ṣókùnkùn sí yín púpọ̀ torí tá a bá rẹ́ni ọ́ lọ ọbẹ̀ ni kò ní sí láàrin wa ń bí nínú kí wọ́n ti gbé gbìyànjú àbí kó mọ̀mọ́ ti ń ṣe láyé mọ́ àwọn ọgbó mẹ́ta kan wà mo tẹ́jú ibẹ̀ rí mo ṣe ráṣírí ibẹ̀ igbó mẹ́tẹ̀ẹ̀ta wọ̀nyí sì rèé nǹkan líle ló wà ń bẹ̀ ìtàkùn bẹ̀ líle ní gbòǹgbò bẹ̀ oró igi ewé orí igi ibẹ̀ iná igbó àdákún igbó ọmọ ọlọ́lọ́ igbó oníwọ̀fà igbó àrèmọ bọ ní igbó mẹ́tẹ̀ẹ̀ta tí mò ń wí fún yín mo wọ bẹ́ẹ̀ òótọ́ ọ̀nù ọdẹ ló gbọ́dẹ yọ ọdẹkọdẹ tó bá ṣèṣì wọ bẹ́ẹ̀ ọtán ilẹ̀ ikú kò sí tí ó mú lọ gbogbo àwọn nǹkan tí ń bẹ́ẹ̀nbẹ́ẹ̀ nǹkan abàmì burúkú burúkú ni ẹ má ṣèṣì tẹ̀bẹ̀ wò igbó mẹ́tẹ̀ẹ̀ta ẹ fi sọ́wọ́ sí i èdè ẹ̀mí sì dá ẹ̀mí àgbò ní tẹ́rọ̀lẹ̀ ẹ̀yin ló gbọ́ ẹ̀tọ́ ẹ̀fọ́ pawú ẹ̀ pèrèkì jò ẹ̀ ní kú báyìí ẹ̀ dàgbẹ́ jò. ẹ̀ka lọ ẹ lọ mú nǹkan kan jẹ́ lójú ẹ wá lọ mú nǹkan jẹ́ lójú. ọmọ ọmọ tí a rí sọ́sọ́. Oh. ọmọ adarí wọn. ṣé mo ti ṣe kìlọ̀ kẹ́ ẹ má dọdẹ wọnú gbóyìn mọ́ wọ́n fi í pa àrokò ẹ dáná sí wọn. àgbàlagbà náà lè bọ̀ ẹni ń bọ̀ yín bọ̀ àwọn báyìí là dédè àmọ́ lóde òní ẹnìkan ọ̀dà wọn dé mọ́ ojú ẹni báyìí gan-an là ń dàdé kó tó ṣe bí ìwé bàbá gbogbo àwọn ọmọdé táwọn ń gbìn pátápátá tí n bá tẹ̀lé wọn lọ sínú ìgbẹ́ táwọn yòókù mi bá rẹ́ran pa èmi ò ní rẹ́ran pa tí n bá jàjà tún wá pẹran bí eku bí ẹ̀lírí nǹkan kan má lèmi máa pa mo wá wò pé ha ẹ jẹ́ n fọ́ọ̀kọ̀ kéjì kí n péjì kẹta kí n gbọ̀dọ̀ yín wá ó sẹ́ẹ̀kọ̀ọ̀kan kí n máa tẹ̀lé lọ sígbẹ̀ẹ́ bó sòkété mo bá rí èmi náà mọ mú wọn mọ mú ilé mo sọ ń bàárà kan tàbí méjì lèmi náà ní wọn máa dà fún un ìyàwó ń bẹ́lẹ̀ ọmọ bẹ́lẹ̀ ẹ dákun ẹ ṣàánú mi. apárò rẹ dà. bàbá yẹn ti pàtà. bó o lọ dẹ́sẹ̀ kàn ọ́ ìjogúnbá ni àbárínà kù. àmọ́ náà tàbí mo gbọ́ bàbá wọ́n fi yé mi pé ọ̀dẹ̀ ń bàbá mi ṣùgbọ́n bàwọn láyé. ọ̀dà àbáwọn ọ̀dà àbáwọn ọ̀dẹ́ sì wù wọ́n ṣe. bẹ́ẹ̀ ṣòro apàrù yìí kì í lásán o oògùn lẹ́rẹ̀ ni ẹ̀rẹ̀ oògùn gbogbo ibi tá a bá dorí ẹ̀kọ́ tá a bá sọ̀rọ̀ tó kàn tá a bá sọ sí ẹ̀bìtì a máa wọlú yàn mọ́lẹ̀. èmi rò pé bóyá bí èsì tó bá ń kọ àwọn ọ̀dẹ̀ náà kàn mọ́ bí. Ah! ọ̀tẹ̀ tán ọ̀tẹ̀ tán nǹkan ńlá ni iṣẹ́ tí ń ṣe ó lé nígbà ṣàkíyèsí ara rẹ dáadáa gẹ́gẹ́ bí ọdẹ ọgbọ́ gẹ́gẹ́ bí tí mo gbọ́ lẹ́nu rẹ ń mo ṣetán láti ràn ọ́ lọ́wọ́ láti kọ́ ọdẹ ṣùgbọ́n kó mi ohunkóhun tí n ó bá ṣe lórí rẹ ọ padà wá lọ́tùnla. tó o bá sì ń bọ̀ kó o mú irú ẹ̀jìgbàrà kó o mú dání wá àwọn nǹkan tó bá kù ni wọ́n mọ sọ fún ọ láti ṣe. ọbẹ mọtò jẹ lọmọ ẹ dákun ẹ mi èmi jẹrò kó bá yẹ fún délé kí n lọmọ lù. ẹni rè ń bí wa máa sùn lẹ ah. sùn tó gbẹni lọ ní ọlọ kó padà wá má jẹ́ ojú ọ láyà jù bẹ́ẹ̀ lọ. ẹ dákun ẹ má gbàgbé mi ẹ dákun ẹ sáré mi ọ ẹ dákun ẹ dákun ẹ ẹsẹ mi mo dúpẹ́ o mo dúpẹ́ o. abájọ àwọn pẹ̀lú míì sínú ìgbẹ yóò sì bí ìbọn lọ yóò kó ń lọ gbọ ọdẹ irú àwọn ọdẹ wọn nìyẹn. mo sì kí wa pàápàá mo kí wa lórí Tọ́dẹ́wálé tó ṣọdẹ lọ tán àrímọ́ hmm. àwọn àgbà bọ̀ wọ́n ní àyìnláṣọ lọ́rùn pàkà hmm. ó dàpẹ̀rú ọmọ eriwo. Hmm. ẹ wo ìdílé tí Ọdẹ́wálé náà ti jáde Elédùmarè ó bá wa rọ̀ wọ́n lọ́kàn n ò ní rírú ẹ̀ mọ́ àwa náà sì ní kú pìpì mọ́ ẹ̀yin ọmọdé o nǹkan tí mò ń rí ẹ̀ rí o ẹ dákun Ọdẹ́wálé tá à ń sọ̀rọ̀ rẹ̀ yìí ibo gan lọ́sọ̀dẹ̀ lọ ibo ló lọ gan mo fẹ́ mọ̀ pàtó. ọ̀rẹ́ mi ò tó ìbéèrè ńlá ló béèrè òun ó sì ṣe kànjá pọ̀ wọ́mi kò sí nínú wa tó lè sọ pàtó bí ọ̀rẹ́dẹ́wálé sọlẹ̀ sí àkàsáàdì pé àrímọ́ náà ni. Ah! Hmm, hmm. kan ló lè sọ bí tọ́dẹ́wálé sọlẹ̀ sí. Ah! bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ elédùà nìkan ló mọ̀ kò sẹ́dá alààyè kan tó mọ̀ àmọ́ àdúrà mi sí elédùà ni pé kọ́lọ̀ ń bá aṣẹ́rù rẹ̀ mọ́ kásìkọjọ́ ojú mi ti wọn. àṣẹ àṣẹ àṣẹ àṣẹ kéré ìmọ̀ rẹ̀ mọ́ kí kútọ́ yẹn ó gbogbo wa. àṣẹ o ó mú dúró tí a ó. àṣẹ o kéré dùn ó sì mọ́ ṣe ń ṣẹ̀tẹ̀lé. àṣẹ àṣẹ àṣẹ. olórí ìlú ajé àgbàyà àgbàyà ọdẹ ẹ̀sìn ọdẹ ìj ẹ gbọ́ ṣé èmi ni wọ́n sọ̀rọ̀ sí àbí. ọ̀dẹ́jì mi ó mà kéwèé o ó kéwèé o ṣé obìnrin náà mà dá lóhùn ó ní sùúrù ni. máa jẹ́ ọkùnrin ni ọkùnrin kékeré sẹ́pẹ̀ fún mi. ẹ ẹ ẹ ẹ ní sùúrù eléyìí ìṣọdẹ àṣẹlẹmí àti ẹjọ oúnjẹ lójoojúmọ́ lójoojúmọ́ ayé ṣọ àyàjẹ ni mí ṣé bá àyàjẹ ni mí nínú ìlúwa ẹ dákun ọ tí ì mọ kankan ọgbà wọn fi wú rẹ jọrin. ẹ gbọ́ wo bí wo bí ọ̀rẹ́ yìí ọ̀rẹ́ yìí ní sùúrù jẹ́ nsọ kí ni kò fọ okú òní wóruru káwà ruru obìnrin ni o bá a bá ní àtẹ̀lọ́rọ̀ obìnrin ńlá láàrin ìlú àfọ̀ká o ọkùnrin sì ni ọ alájì sọ fún mi kí ló ṣe tó tó tó tó mọ ọmọ yẹn. ẹsẹ ẹsẹ ebi ebi ẹsẹ ọdẹ àbí ṣe ọkẹlẹ ni ṣe ọkẹlẹ nu náà rí. wọ́n ní kò ní sùúrù wọ́n ní kò ní sùúrù sí. ẹ máa gbọ́ tèmi sẹ́ni tí ẹ̀bà yẹn sọ tèmi ọmọ abimi nú. ẹ bè lọ ilé ìwé èrè jakujaku sáńpé láàrin àríjọ sí i ìjọ tí mo pa ọ̀kẹ́rẹ́ wá lẹ́yìn irú ẹ̀ ni mo jẹ́ àríkẹ́ àsán làwa náà jẹ́ láti níjọ́ mẹ́ta ń lé wa. kò pẹ́rẹ́ kò wá lé fún mi ìyẹn yàtọ̀ bó ti fẹ́ tiẹ̀ nù àmọ́ èmi o èmi ẹran ni lójoojúmọ́ ṣé lè kò lẹ́rọ kọ́kọ́ pa wálé ah, olórí ikú àgbàjà ọjà ìjà ọjà ìranù ọjà kọ̀kẹ́rẹ́ yòó ah, ọ̀rẹ́ mi ọjà kọ̀kẹ́rẹ́ sọ̀rọ̀. sọ̀rọ̀ báwo sọ̀rọ̀ báwo rẹ̀ náà. Ah. Àríkẹ́ Àríkẹ́ Àríkẹ́ Àríkẹ́ mo ti ń bọ̀ sọ Àríkẹ́ ni ó jẹ́ owó ní ó ti ń bọ̀ sọ Àríkẹ́ mo ti ń bọ̀ sọ Àríkẹ́ Àríkẹ́ ó jẹ́ owó ní Àríkẹ́ jẹ́ owó ní Àríkẹ́ jẹ́ owó ní jẹ́ owó ní ẹgbẹ́ kí mi ẹ̀dá kù wá Àríkẹ́. ọjẹ́ tán ọjẹ́ tán yẹn yẹn lé ọjẹ́ tán sẹ́yà ọdún kò ní sọ̀rọ̀ ọdún kò ní sọ̀rọ̀ àríkẹ́ àríkẹ́ oh. àríkẹ́ oh. ẹ̀mí hmm. ló mo pè é hmm. má bínú tí n bá fi ẹnu mi tí n bá fi gé obì fọ ọmọ jẹ àmọ́ bí mo ṣe ń fi ẹnu mi yìí tí mo fi ń bá ọ sọ̀rọ̀ àríkẹ́ mo fẹ́ kó gbọ́ mi ò fẹ́ kó fẹ́ ọdẹ́kúnlé sílẹ̀ ṣé o mọ̀ yìí pé àforítì àforítì àforítì òun làwa náà fi pẹ́ lọ́ọ̀dẹ ọkọ kò sẹ́ni tí ò rí eh. kò sọ́kùnrin ta. kí n mọ forítì hmm. kí n mọ forítì kórí ọ̀hún wá pa n ò lè forítì nǹkan kan n ò lè forítì nǹkan kan. àwọn àríkẹ́ yóò mọ̀ fún ọ hmm. gbogbo alamọ̀pọ̀dé jìnnì kò sí nǹkan kan lọ́wọ́ rẹ̀ yẹn ṣiṣẹ́ ṣiṣẹ́ wá dàbí àìmọ̀ ṣe àfikẹ́lẹ́dùn wọ́n sànù wa o àti pàápàá àríkẹ́ pọ̀ ọba ilé kan dẹ́jìnì yóò léwu o ewu ńlá ń bẹ ń bẹ o a tún ti wá rọ́jẹ́ jèmi fún ara rẹ̀ a ṣàlàyé fún ó sì ti ṣèlérí fún wa pé òun ò mọ sojú ṣòro gẹ́gẹ́ bí wọn. tó bá ti yí padà èmi náà ṣe náà ti yí padà sí. yóò yí dà yóò yí dà tó ti gbọ́ kọ̀ọ̀kan ó néwu ó néwu o. O bẹ́ẹ̀ lọ. ẹlẹ́dùn àṣẹm. kò fi tún ara rẹ ṣe. àmì nìkan tó bẹ́ẹ̀ ni. ẹ ṣeun o ẹ pè fún wa ọjọ́ yín ò o ẹ ṣeun mo dúpẹ́ o. Ah, ọ̀lẹ́lànà àríkẹ́. ó bá lè. Ah, àṣírí yín tú báyìí. ọdẹ ah, orúkọ ìyá mi rẹwà lóbìnrin ọfẹ máa bá ń jìn ọfẹ máa rún èmi gan kẹ lónìí èmi ń yẹ òun lónìí tí máa jìn bó ṣe yẹ kí n máa jìn ó rí kó dáa báyìí má fẹ́ kọ́ tanná fúnra rẹ̀ n ò ní nǹkan kan pọ̀ pẹ̀lú obìnrin rẹ̀. pínrín kí ló tà fún ọ tó fi gbówó fún un. Hmm. wọ́n bùn mí ni. wọ́n bùn dá padà. àbálẹ̀ mi mọ̀ yẹn ń dá padà. ẹ kò ṣe é dá padà dákun. báwo látọ̀ni lọ èmi àti àtàtàpọ̀ bọ́mọ́ igbó tiẹ̀ sí lọ́tọ̀ sọ ah. wá rí ìwọ ó jẹ́ pínpín mọ́ lọ́wọ́. pàbọ̀dé lànà. ó jẹ́ ní bàtí pọ́ dànù. ẹ dẹ́kun ẹ bá ń ṣàlàyé fún. mo ṣe díjú ìgbé owó wá gbé owó fún dá padà fún. gbà lọ́wọ́ rẹ̀ ọdẹ gbà lọ́wọ́ ẹ̀ padà. wọ́n bùn mí ni. ọdẹ mo máa jẹ́ mọ́ olóòjì ọmọ ẹgbẹ́ ti kú yọ ọ̀rọ̀ tó ṣe bí yóò bá gbò ewúrẹ́ ló bí gbogbo ohun tí mò ń ṣe lórí obìnrin rẹ torí kí ẹ kí ìtàsán má bàa tẹ̀lé rẹ ni torí mò ń wò wípé lásìkò tí nǹkan fi ń lọ láàrin ẹ̀yin méjèèjì tó bá ṣe bẹ́ẹ̀ játa o ní gbádùn rẹ̀ òwòrán rẹ̀ ò ní tàn kárí rẹ̀ ni mo ṣe ń fi ìtàn jẹ pé kó lè bá a mára dúró bó bá sì mára dúró tọrọ ọwọ́ rẹ̀ bá wọ̀ ayé yín ó tún máa gún lọ ìdí tí èmi fi ń wájú rẹ̀ mọ́ra nù kì í ṣe pé mo ní nǹkan kan pẹ̀lú ẹ òkú ń gbọ́. ọdẹ ọdẹ wọn ló gbọ́ kákáká ó sì rọ gàngàn apọ̀tẹ̀jú rẹ̀ tí kò tẹ̀ kú ikú kíná pàtó kọjá kó ojúra èmi ò sójó àyà mi ò sì já bẹ́lẹ̀ rù ọ̀bà mi ṣùgbọ́n fẹ̀ tó wà láàrin mi àti ẹ àà tí mo kọ́ ọmọ ó dùn mí gbọ́n tó sọ mo ti gbọ́ o ògùn rínú ẹ ògùn wà nínú tèmi náà àmọ́ ẹ bá dálé ògùn. ògùn ó mu. gbọ́ tiẹ̀ ó ti tàn náà mi. ibi tó forí ọ̀rọ̀ sọ náà mi dùn èmi ló ṣe sẹ́yìn gbọ́dọ̀ mi sọ ẹ ẹ jọ ẹ dákun ẹ jọ ẹ ẹ. ó lè ṣe kankan àgbàyà ni ó yá kẹ́rù mi ta kẹ́rù mi ta. àrí kí o ti tó o ti dákun. Ah. ti mílẹ̀ ọdẹ ṣọdẹ ni ọ imú kìsì láyé ọdẹ kọ́ ni ọ ẹgbẹ́ rẹ ní kàkàlà ní pẹ́sù èmi ló pa ọjà pààyàn mò ń lọ. àríkẹ́ àríkẹ́ ọ̀sìnkà kun oníṣòro mọ́ gbèsù láyé. ẹ wo ẹ wo ẹ má wulẹ̀ sí wa sùn fún mi. Ah. sórí nǹkan tó ń sọ tó ń sọ òun ṣe báyìí fẹ́mi hmm. èmi ò sọdẹ àbí. ọ ìṣọdẹ. ọ wà lọ fẹ ọdẹ báyìí. jẹ́ lọ fẹ́ o. ẹ má gbọ́. ìwọ ni. fọ́n gàpá fún. ìwọ ni. máa kẹ́rù mi bóde. ọ̀ǹgàpá fẹ́mi àbí. ẹ mò ń kà. wà wá mọ̀ pé wọlé ju wọlé lọ. ọ lè pa mi jayé bẹ́ẹ̀ ni kẹrù mi ta gbogbo ọjà ẹgbẹ́ rẹ ẹtù náà pa bó ti ń pa ìgalà náà pẹ̀tù èmi lọ pa àyàn ọdẹ èkúté ọdẹ mọ. àyíká ọ̀rẹ́ mi ò ń gbèsù láyè gbogbo ilé ọ̀sìn dákun. mọ sí ah. mọ sí. èwo déjì ni èkó jẹ. ìlú ọ̀nà ó sì ní sùúrù ẹ ah nítorí bàbá ń bára wa rìn bàbá bára wa sòtọ́ ọ̀rọ̀ ìrọ́lù wà bẹ́ẹ̀ ó obìnrin ó tètè obìnrin ìwọ ọkùnrin ó sì máa ṣe gálígálí o tó wá pèrè ààrẹ lọ́dẹ. àlàó àní o ní sùúrù láàbì ojú àlàó àlàó àlàó aláfarabalẹ̀ àlàyé ní ọjọ́ mi tó ṣẹlẹ̀ sí mi o ká lọ níyàwó lọ́mọ kan tó ṣe sí mi ọ̀dà kí eléyìí máa fẹ̀mí wí ọ̀dẹ ẹgbẹ́ tèmi ọdẹ ẹgbẹ́ mi ó sọ fọ́dẹ ẹgbẹ́ tèmi pé ọwọ́ ti ẹ̀dẹ́ jẹ̀mí lọ ṣùgbọ́n pàṣẹ ọ̀làyà ńlẹ̀ àní ọdẹ ọdẹ wọ́tẹ̀ mi ọdẹ ẹgbẹ́ mi sí yé yaya tèmi. tọ́jà ẹni wọ yìí. ẹ dákun ìyá ẹ sọ fún. ọ̀dẹ́jì jẹ́ n sọ tọrọ fún jẹ́ n sọ tọrọ fún aláya lè mi ò jẹ́ mọ bọ́yé ń dá sọ̀rọ̀ aláya àbí. Mm. ẹ já fẹ́ lé nílẹ̀ náà. yóò mọ̀ pé ìgbésẹ̀ tó ń gbé yìí àjòdì kan náà. ọ̀dẹ́jì mi ẹ dákun mo gbé sùn láàyè àríkẹ́ àní onísùúrù àní mm, mm, ọ̀sẹ̀ sùúrù. Ah! àgbà mo nídìí nídìí àwọn ọlọ́dẹ ah. kẹrù jáde àyàwó jáde ṣùgbọ́n bẹ́ẹ̀ máa ṣe ògùn máa ṣe ògùn máa ṣe ìbọn máa kó jáde fún mi. bọ́ọ̀lù ojú bẹ́ẹ̀ lọ sí ojú ẹ̀ṣọ́ bọ́ àgbàyà. ogun ogun mọ̀ tiẹ̀ ọ́ máa ṣe ògùn náà. ọdẹ wáyé ọdẹ ọdẹ bá rẹ̀ ti lè wọ ẹwọ mi sẹ́ẹ̀fì ẹlẹ́sùn máa sọ̀tún fún mi sẹ́ẹ̀fì wọ́n ṣe ògùn torí kẹrù mi ta mo torí ẹ̀ṣẹ̀ ògùn ògùn wo lè bá sọ̀ kí n gbọ́ kẹrù mi ta wọ́n wọ̀ mí dáadáa bó ṣe wà ìwọ oh. torí kí mo lọ rẹwà ọ̀rẹ́ wa oh. bó ṣe wà yìí lọ́nà odò. àmọ́ yẹ ìgbà sẹ́mọ́ pèmí ká ọkùnrin tó kọlà yìí o ilẹ̀ rẹ wa o ilẹ̀ ọjà sọmọ ayé mi ò ní gbà. ṣé o fẹ́ gbọ́ tọrọ òbúrẹ́wà. èmi. bẹ́ẹ̀ ni èmi lọ wọn látò ní wọn kẹ wọn látò ní lọ. èmi o ti di àrí náà. èmi ọmọ tí yàrá mi o ti di àrí náà. tó kọjá o ti di àrí náà. yóò ṣe bọ́ọ̀lù lọ ṣe bọ́ọ̀lù lọ. ọ̀la ọ̀la mi lọ bàbáru àríkè jàdù wọlé. bàbáru mi lébo ilébo ògùn náà pa ilébo ilébo. ọ̀ni oníṣòwò ọ̀yẹ̀ kan ni ọ́ ojú ti ọ̀ni wọ́n fẹ́ni tó dáa jù ọ́ lọ wọ́n fẹ́ni tó dáa jù ọ́ lọ. ogun mọ̀ sí ọ lákàáyé mọ̀ sí ọ ogun má bínú inú bí mi mo kẹ́rù jáde fúnra mi èmi àìsí máa lè yọ ẹ kí n pa ni kí n pa kí n tọ̀rẹ́ kí n tọ̀rẹ́ mi lẹ̀ kó sẹlẹ̀rì fún mi ẹ má fi mo nílé. ọ̀rẹ́ jì mí àfi kó oníṣòro ohun tí ọdẹ́lànà ṣe ó burú jáà ṣùgbọ́n mo fẹ́ kó oníṣòro ṣé bógun bẹ́ẹ̀ bẹ́ẹ̀ fi ilẹ̀ fógun kógun dájọ́ kó wùwà ọkùnrin kó ṣe sùúrù. àwa là ẹ ṣe ògùn ní kéèyàn rìn lé o ògùn ní kéèyàn gọ̀ àwa ń ṣiṣẹ́ òde àbá ń tàbọn àtàpọ̀ kò yẹ ká máa yan ara wa jẹ. ọ̀rẹ́ náà ti wá bẹ̀ mí. ọ̀rẹ́ náà ti wá bẹ̀. bẹ́ẹ̀ni kó dáńgbà tá a sọ̀rọ̀ tán ó wá ní òun fẹ́ kájọ dẹ igbó àdẹ́pọ̀ ó mú òun ó mú un débì kan tó pé ilẹ̀ tó rọ̀ ju bá ti ń tẹ̀tẹ̀lẹ̀ lọ. tẹran bẹ́ẹ̀ bẹ́ẹ̀. tẹran bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kí ni wọ́n wá sọ. ògùnṣògùn ọ̀rọ̀ ògùnṣògùn ni ọ̀dẹ́sọ̀dẹ́ ló ń sọ̀rọ̀. Ah, ẹ ti parí ẹ inú mi ah, inú mi. ẹ ẹ pété abájà kátà bá parí ẹ èròjà ní bá ní. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni ẹ ẹ àlékún ẹ bá lọ báyìí ẹ kódà ẹ lẹjọ tí máa kó wálé lọ. ẹ yìí sílẹ̀. gẹ̀rẹ́dẹ́ gẹ̀rẹ́dẹ́ <laughs> ọ̀dẹ ẹ̀ ìta àwùrà dé ìbò ìta àwùrà dé ìbò. nínú gbogbo gbó tí ń bẹ gbogbo àyíká ìpátápátá ìbílẹ̀ rẹ̀ fi jù. ọ̀dẹ wọ́n ń wù náà pé ọwọ́ ti ń dẹ́ ju tiwa lọ́wọ́ ọ̀kọ̀nà àwọn ọdẹ ẹgbẹ́ rẹ̀. tiwa fọ̀nà fún ọba yìí kọ́ ọmọ mú jẹ ọ̀rẹ́ ìṣolókù. pípé igbó tí igbó tó kó báyìí ọdẹ ọdẹ mọ n bọ tó dé mi ní má kó láàrin yìí má kó láàrin yìí. ojú rẹ kọrẹ lọ́wọ́. ẹ yọrọ n bọ n bọ. yẹn tẹ̀lé ọ. n bọ ní sùúrù má kó mẹ́wọ́. ọmọ adáyọrùn gbogbo ìrìn àjò rẹ lóye mi bó ṣe dénú bó ìlóye mi. àríkẹ́ ah! wọ́n sọ ohun ò gbà àfìgbà mo fojú mi kòrókòró rí báyìí. kí n mo ṣe tẹ́nìkan ò ṣe rí ah, èmi kọ́ lẹni àkọ́kọ́ o èmi sì kọ́ ni wọ́n gbẹ̀yìn náà ẹ dákun ẹ dákun bó ti wo oníkálukú ló ń ṣèjọba ara rẹ̀ ah èmi mo ṣe èmi mo ṣe gan ariwo ti pọ̀ jù ó wù mí láti pààrọ̀ orúkọ ó sì wù mí láti pààrọ̀ tìsàlẹ̀ ni. àríkẹ́ ah, ọ̀rẹ́ mi ojúgbà mi ti fún ọmọ fọwọ́ bojú ah, sọ fẹ́ mọ̀ fòsì sáyọ̀tọ̀ ọlọ́run yọ̀ ni ìwọ nìkan ni lába yìí ni sẹ́wọ̀n rẹ náà ni. kí ló dé kí la gbé kí ló jù síbi tára rẹ là ń sọ fún ọ. kí mo ṣe kí mo ṣe mo tún tún sọ kí mo ṣe tẹ́nìkan ò ṣe rí ṣé èmi lẹni àkọ́kọ́ ni. àní kò dúró dákun àríkẹ́ oh. tó o bá tiẹ̀ fẹ́ wá náà kọ ṣé ọ̀dọ̀ ọ̀rẹ́ ọkọ rẹ ló yẹ kó o gbé kinní rẹ lọ. ṣerú rẹ eh? Eh, ayé ìṣerú rẹ dáadáa. Hmm. ohun tèmi ó sọ fún ọ ni pé mo mọ̀ pé ayé ń ṣerú rẹ̀ dúdú rẹ tó ń lé pọnlápọn láhùn èmi mọ̀ pé yóò nẹ́yìn fún ọ àmọ́ tó bá ti wá lẹ́yìn ẹ má yà ọ̀dẹ̀ mi o ìwọ ọ̀rẹ́ rẹ̀ ṣó ń gbọ́ ẹ má yà ọ̀dẹ̀ mi eléyìí eléyìí lásán lásán yìí aláìní tìjú kò sí tí ó ṣẹlẹ̀ akíyanidání wo ẹ má pè mí o yóò nẹ́yìn èmi ò rí jù bẹ́ẹ̀ lọ ọ̀rọ̀ tèmi ni. àríkẹ́ oníburú títí kó má kẹ nìkan mọ́ ni ẹni tó kàn láàmú èmi ló pọ̀ kọ́ bá o àmọ́ mo bójú fún ọ̀rẹ́ mi àmọ́ ríra Eh. ẹnìkan bá da fánù ẹnìkan ṣáà ní òkò kò yé yín ayé ìṣerú rẹ̀. ọdẹ jìn gbogbo ìrìnàjò pẹ̀lú ọ̀rẹ́ rẹ̀ ní gbogbo ìgbogbo ẹ̀ ṣe gbogbo obìnrin rẹ̀ ni má jẹ́ oyè ọ̀lẹ́nu. ọdẹ ni mí àǹfààní sì wà fún mi láti wọ́gbó. ó ti fojú èmi ọba igbó lónìí o ó sì fi kú ṣèfàjẹ. ẹ wọ ẹ wọ ikú ọ̀gbọ́dọ̀ pẹ̀ta lójú rẹ. ikú ọ̀gbọ́dọ̀ lónìí o ẹ ṣe kó tẹ̀lé ara rọ àgbókò tẹ̀lé lórí ìṣó ìwọ wọn lánàá ó ti kó tẹ̀lé lórí ìṣó lónìí o ikú ní ìṣe òní ìrara yẹn mọ́ ṣẹ̀ṣẹ̀ lọ́mọdé yọ̀mẹ́yẹ tígbó ti jù ní gbọ̀nwó ẹ̀gún èsì ń mọyìn kó tó fọwọ́ ọlá kó ní mọ́ra ṣẹ̀ṣẹ̀ àríkí àríyàn tọmọ òòjọ́ gbogbo ẹsìn ní sojú ajé gbogbo ẹni rere ní ìlànà ẹ̀kọ́ bi àfẹkàrà ayé fẹ náà àràkàrà òrùn náà bílù kankan bá wọlú tẹrú tọmọ ní ijó bí kòríkò bá ké mbóse ní gbàyè láàrin ẹranko ọlọ́sùn ò gbọ́dọ̀ wo dẹkọ́rọ́jú olùsọ gbọ́dọ̀ wòjé kókò ṣe orí òní pọ̀ lọ́jà má má fín orí òní pọ̀ kí n má dáṣẹ́ mi mọ́. sẹsẹ bẹ́ẹ̀ bá ọdún lọ́nà akọni lọ́nà fún ìdí èyí ń sì dá ọ lọ́la. ẹ bá wọn sọ̀rọ̀. àti rọ́rọ́ gbọ́gbọ́ kò sì ní lọ́wọ́ nìyẹn. ó bà ní kò tí bàjẹ́ bákúbá lọ́wọ́ lọ́wọ́ rẹ̀ díkúdí lọ́wọ́ lọ́wọ́ rẹ̀ ìyẹn túmọ̀ sí pé abo lọ́wọ́ lọ́wọ́ rẹ̀ akọ lọ́wọ́ lọ́wọ́ rẹ̀ ń sì dá ọ lọ́la. ẹ dá lọ́la ẹ sí ìyàwó gbẹ́yìn dáadáa ni o. báwo ni ilé ọdẹ lànà ṣe wá tún bí mí lẹ́ẹ̀kan sí kí n sọ fún un. báwo ni ilé ọdẹ lànà ṣe wá rí ọ̀rẹ́ rẹ̀. ìdùnnú àtayọ̀ ní bẹ́ẹ̀ o àmọ́ ò tí ì rí ò tí ì ratẹ́gùn rẹ̀ kò sí ohun tí wọ́n fi kì ìdùnnú àtayọ̀ látàárọ̀ dalẹ̀ bẹ́ẹ̀ ni. ọ̀dà báwo wá ni ọ̀dẹ́jì mi ọdẹ jim kíní dúdú abara gíọgíọ òun èmi ò gbúrò rẹ o bó kú ni bó yè ni bó tiẹ̀ kú àkútú kú ẹ̀ lọ́nà ọ̀run. Ah, àwọn ti parí ayé tiwọn síbẹ̀ náà. ẹ dákun èmi ní gbọ̀n. o ya kò sí ọkàn. ẹnì kan mọ kù nǹkan sí ńlá o. mo ti ẹ̀ jẹ́rìí rẹ̀ náà ẹ má tẹ̀ tí rí ẹ bó ṣe wà ẹ rántí àwa náà o ń rántí rẹ̀ eh! ó di dandan ni ń rántí rẹ̀ ó eh! ń fẹ́ sórí dé ìsàlẹ̀ odò ń bẹ̀ wá. a tún máa ríra hmm. a tún máa ríra. ọ̀dà ọ̀rẹ́ mi ẹ. kí n ti ń ọ̀gá o. ọmọ tí mo bí ò ní kú èmi ló ní bọ́sọ̀nù lọ. ọjẹ́ ìyàwó ẹnlẹ́ o ẹrúkọ dẹ bẹ́ẹ̀ni àwọ̀ dẹ o àṣẹ ẹbí mi pẹ́ tu òbèjé ẹlẹ́sẹ̀ òsùn bọ̀. Ah! ọ̀dà abẹ́ ìyá wa ògbó pèsè rẹ̀ bàbá tí a mú dé a mú yọjú sí yín lọ ọ̀dà o ẹ ṣeun o. àsìkò tó tó padà sórí ilẹ̀. Ah! ọba agbó ẹ má jẹ́ n padà ìráyìn dùn mọ́ mi kódà mo ṣe ń rò pé ń sọ fún yín ni pé kẹ́ bá ara wa sọ kébì náà máa gbé ọ láàrin yín. akọni wọn abosila wa ìṣesí rẹ ó yàtọ̀ sí tiwa ọmọ adarí òyìnbó. ó dàbọ̀ ọba agbó ẹni agbó ẹsẹ̀ gbọ́ tó ti ní ojú òní tì í o. ọ̀dẹ́lànà ọ̀dẹ́lànà ọ̀dẹ́lànà. ó ń sẹ̀rẹ̀ jẹ òun wá kú fọ́dọ̀ ẹgbẹ́ rẹ èmi finú táwọn tán ọwọ́ àwọn wàṣubú tèmi tí èbá ṣe Elédùmarè tó wà pẹ̀lú mi àtẹlẹ́dàáyà tèmi kí n dẹni àgbàgbé lé ní àbí. wá wo àgbàlagbà mi kẹrin sọ̀rọ̀ mi ò kẹta sáré o ó ti wá kọjá ewé wàá jábọ́ ni. ṣé bọ́ dẹni ọ́ àbọ̀dẹ̀ ni ọ́ ni. o tún múra àjàbí màá wọn fẹ́ kó o mà kó jẹ́ kó yí ẹ lónìí pé níjọ́ tó mi ọ̀rọ̀ bá fojú kojú báyìí ọjọ́ náà lẹ́wọ̀n ojú bàjẹ́. bàbá ẹ̀ wọ. wọ́n ti ṣe bẹ̀rẹ̀ mi. ọdẹ ọdẹ báàmì báàmì tààrẹ jọ̀ǹgò báàmì èmi ló dé. ẹ já wọlé. yín ẹ dákun kẹ́ tẹ̀lé wa dọ́dọ̀ jẹ́ jimmy sẹ́mọ̀ pé ó ní tìjú yín ni kẹ́ tó bá ti rí yín bá yóò fo gbogbo àṣìṣe ọ̀rẹ́ mi yóò forí jìn. èmi kẹ́mi tẹ̀lé àríkẹ́ lọ sọ́dọ̀ jẹ́ jimmy èmi mọ̀ ń ṣàgbáyà inú tèmi ò sì bu bí inú rẹ̀ èmi ò ní máa ṣe onífun kan bíi tèjò síbí mo wí fún ọ àbí wọn sọ fún àríkẹ́ ṣe bí ọ̀dẹ̀ mi ní iná ni tí mò ń sọ pé àforítì ló dáa kíní kan tó ọ̀gbọ́n tó ń léfù kọ̀ọ̀kan tó ń léfù kọ̀ọ̀kan sótán sótán abẹ́ ẹ̀ wò èmi ò lè lọ ibì kan ń lọ ń lọ ibì kan ní iṣẹ́ àgbàyà. ọmọdé ní í ṣe é òun náà ti wá jáde lọ́wọ́ bá ó ti ṣe tán ẹ dákun ìyá wa kí ẹ tó ìyá wa. bí wọn bá ń bá wọn sọ̀rọ̀ wọn ò ní gbọ́ bíi pé wọ́n ti rí ìrírí ayé tó ti le ju tí wọ́n lọ kò ní gbọ́ èmi náà ló ń ṣe báyìí sí mi ń dáhùn bí akọ aláǹgbá. ó ti gbọ́ báyìí yà wá tún gbọ́. Ah, àríkẹ́ yìí sì ṣe ọmọ bẹ́ẹ̀ ṣe ọmọ bẹ́ẹ̀ lọ́dọ̀ mi. ẹ eh, bá fọwọ́ ọ̀tún bọ́ mọ á kú fòsì fà á mọ́ra náà ni. Eh, mo ti gbọ́ mo ti gbọ́ màá máa tẹ̀lé lọ. ṣé bó bá dọ́dọ́rọ̀ ká padà wá. irọ́ o ọ̀dọ́rọ̀ bíi ti bò irọ́ o eh, ń lọ ọ̀run ọ̀run márùn-ún tó bá ti dẹ̀yìn ọrún márùn ún ó tẹ̀lé lọ. ìyá wa torí ń gbọ́dọ̀ mọ́ lọ́jà. ọrún márùn ọmọ léwu. kí ló dé. ọjọ́ ò ti lọ. ọjọ́ ò lè lọ ṣé yóò tàsíkò tóun fi ṣèrànù kiri ni. ọjọ́ márùn tó ọjọ́ tóun fi ń ṣèrànù kiri. wo ẹ̀kọ́ tí ẹ mọ́ èmi ò lè ṣe mọ́ lọ́jà mo ti máa sọ mo ti sọ mo ti máa sọ mo ti sọ mo ti dàdọ̀ wọn kọ́ wa. dákun ṣe rí gbogbo tẹ́ sọ pátápátá mo ti gbọ́ ó ní mo ti dúyún ẹ bá rí wá lóun rí yàn olórí yàn ti kú mọ́ kò ti dáyé jìn torí pé tọ́mílẹ́kẹ́ bá ti mà kó ń sẹ̀ tó ti bẹ̀ ìgbọ́n tó ti bà bàbá ẹ̀ kò sí wàhálà mọ́ mo ti dáyé mo ti dáyé jìn ọ̀sọ́gbọ́ má ronú mọ́ ọ̀rẹ́ ti dáyọ̀ o ṣé o ṣé mo dúpẹ́ nígbà tó ti dáríjì nísìn tí gbogbo rẹ̀ sì ti tán níjọ́ wa ni kó kẹ́rù rẹ̀ wá sọ́ọ̀dẹ̀ rẹ̀ tó lẹ́rù ni. ó lẹ́rù ṣé mo kẹ́rù kó lọ́dọ̀ rẹ. mo rántí máa kó kẹ́rù kó mi sẹ́rí ìyá wa tí màá ní tàn yìí ẹ̀rẹ́ tí ẹ̀hún tó ti kẹ́rù jáde ẹ̀jẹ̀ mi ẹ̀ tó ni ẹ̀dẹ́ rìn báyìí tipẹ́tipẹ́ ṣùgbọ́n mo ń ṣe ọ̀fọ̀ lẹ́ka lọ́wọ́ lókè odò tí n bá parí ẹ̀ ẹ̀ ní kúbẹ̀ mi lónìí kú báyìí ìrìnàṣẹ́ sí kọ́ máa pọ̀ nílé tọ̀ mi. ṣe yọ. irọ́ ilẹ̀ tí mi ò tí ì rà. sórí sórí ayé rẹ̀ sórí mo ti dáríjì ọ kódà mi ò bínú sí o ìyàwó ẹ borí ẹ náà máa mórí lọ ẹ má gbà ẹgbà ẹ mú orí olórí ní jorí. mo yọ̀ǹda mo yọ̀ǹda mo yọ̀ǹda ọlọ́run ó fàbùkù mọ bẹ́ẹ̀ sórí sèwọ̀n wí fún ọ ọ̀rẹ́ lẹ́yà ìyá bá mi ẹ̀ gbà pa má fún lápá. ìkọkọ mi ní kí ọ̀rọ̀ yà jẹ́ lọ́sẹ̀ kó lọ. má lọ. ìyá bá mi ẹ̀ gbà pa. òun ló sọ fún mi. ọlọ́run ti